نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ aládìpẹ̀lẹ̀ ẹ̀sán rere ọba tó ní ká máa sẹ̀mí di ọjọ́ tòní tó sì tún fún wa láǹfààní àti ilé tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀nlé láti tẹ̀síwájú nínú tafsiri wa táǹsì nínú sórọ̀tì nìsá ní ìjókòó tó síwájú lánàá akọ̀rọ̀ ọlọ́ọ̀bá dúró lórí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní indal munafiqina fi dákìl asfali minan náà wàlẹ̀ ń tajidà lahùn nasira ọlọ́ọ̀bá ni dájúdájú àwọn munafiki ẹ̀dà àwọn náà ní kí ni o fi dákìl asfali náà àwọn ni wọ́n máa jẹ́ ìtẹ́lẹ̀ náà jọ gbẹ̀ndẹ̀ alkiyama. ìyẹn ni pé wọ́n wà ní àwọn tí ìyá wọn lè kókó jùlọ níjọ gbẹ̀ndì alkiyama kọlọ̀bọ̀ sọ àmì a tẹ́síwájú lórí májẹ̀mú tọ́lọ̀ ń se fún wọn pé tí wọn fi ní jẹ ìyá náà níjọ gbẹ̀ndì alkiyama kọlọbọ balẹ̀ kí ọlá ni أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين نعم وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما نعم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما الله بابا عليك ولا lẹ́yìn gbàtọ́lọ́wọ́ bá sọrú يا تو بس pèsè ilẹ̀ fáwọn يدا wípé wọ́n ma jẹ́ ìtẹ́lẹ̀ nájọ́ gbẹ̀ndì alkiyama ọlọ́ọ̀bá wa ní ilẹ̀lẹ̀dí na táàbù àyàfà àwọn tábà túbà o tí wọ́n ronú pìwàdà tí wọ́n rántí pé dájúdájú táwọn ń se kò lè gbà wọ́n láyà àti lọ́rùn ilẹ̀lẹ̀dí na táàbù àfàwọn ẹni tí wọ́n ronú pé wàdà wà áṣùláhù tí wọ́n sì ṣàtúnṣe tí wọ́n ṣiṣẹ́ tí ń fi ń yé ọkàn àwọn pé àwọn ti se ń tọ́jẹ́ ti mùsùlùmí o wọ́n ṣàtúnṣe ń ti dáadáa lórí pé gbogbo ohun tí wọ́n ń se tẹ́lẹ̀ tí wọ́n fi ń mùsùlùmí la wọ́n ronú pé wàdà wọ́n ó sì gbìyànjú àti ṣàtúnṣe wà àtàsọ̀mù bìlá wọ́n sì bá ọlọ́run ọba dúró wọ́n gbá òpó ọlọ́run ọba mú lẹ́ẹ̀tọ́ jẹ́ pé ńlọ ọlọ́run ọba pa gbogbo àwọn múmìnì láṣẹ wà àtàsọ̀mù bí abdullahi jami anwala tafarọ́kù ìbọ́lọ́ ní kí gbogbo àwọn mùsùlùmí kí wọ́n sera wọn lọ́kàn kí wọ́n gbá òpó ọlọ́run ọba mú gbogbo wọn pátá kí wọ́n mọ̀ sí pín yẹlẹyẹlẹ ẹni tó sì munafiki tẹ́lẹ̀ tó wá ronú pèwàdà aláwọ̀bá ní kóhùn náà sí kí ni wà tásọmù bìlá tí wọ́n sì bá ọlọ́run ọba dúó wà ákàlàsó dínà hùn lèlá tí wọ́n sí ẹ̀sìn wọn nítorí tọ́lọ́n sẹ̀mọ́pọ́lọ́ ọba sọ fún apá àwọn munafiki nú àyàtà kàdánà ìpé ìrún tí wọ́n ń kí gan yọ̀rọ̀ únà násà wọ́n ń kí ni kí wọ́n kà bá show off kí wọ́n fi rá káwọn èèyàn lè bá rí pé wọ́n ń kí wọ́n kí torí tọ́lọ̀ ọlọ́wà nínú mọ́jàmú tútù bá wọn tọ́lọ̀ bò fi ní jẹ wọ́n yà ọ̀nà ní kí gbogbo ẹ̀sìn wọn pátá tí wọ́n sì kí wọ́n ṣe torí tọ́lọ̀ ni gbogbo àwọn tí wọ́n bá sá ilé wọn máa bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo ńgbà wọn ti ronú pèwàdà tí wọn ti rí pé ń táwọn ṣe ó kù díẹ̀ káàtó eléyìí ó ti tó ní wáàsì fún wọn tí fi mọ̀ pé dájúdájú ọlọ́run ọba fẹ́ràn àwọn torí tí wọ́n ronú pèwàdà ọlọ́run ọba ní ìwàsọ́fẹ́ ti láhùn múmi nínú àjẹrọ̀ nàzímà kí wọ́n mọ̀ ńgbà àti láwọn náà ń bẹ pẹ̀lú àwọn ọlọ́run ọba lóhun pèsè ẹ̀sán tó tóbi fún àwọn olùgbàgbọ́ òdodo ìyẹn ni pé yọ́ ma jẹ́ tẹ́ tó tú bá nù àwọn mọ̀náfíkì náà eléyìí nu ọlọ́kọ̀ ọ̀zọ̀kan ááyà tí ń fi yẹ wa bí ìkẹ́ ọlọ́run ọba ṣe gbòòrò tó bí ọlọ́run ọba ṣe ṣe àwọn ẹrú rẹ̀ lójú kòkòrò kan ronú pé wàdà tó ń ti pé tí wọ́n ṣe ń tó burú jáì ni wọ́n ta àwọn mùsùlùmí lọ́pọ̀ fáwọn kẹfẹ́rí wọ́n lọ tásìrí àwọn mùsùlùmí fáwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí gbogbo ilé làwọn kẹfẹ́rí àwọn mùnáfíkì se ṣùgbọ́n tó ń tibí ọlọ́run bá tún ṣe wọ́n lójú kòkòrò pé kan túba torí pé ọlọ́run ọba kìí ṣe kí lọ́lọ́ba fẹ́ fìyà tí ó fi jẹ wọ́n ṣe yẹ bó ṣe sọnù áyà tó ọlọ́kọ̀ ọ̀jọ̀kan báyìí àwọn olùmọ́ni ń fi yẹn wá pé bí rahma ọlọ́run wọn bá ṣe gbòòrò tó bí ọlọ́run ọba ṣe jẹ́ ẹrú tí yá fi ẹrú rẹ̀ tó bí ó ṣe jẹ́ ọlọ́run ọba tí yá fi ẹrú rẹ̀ tó ọ́fara ni àwọn ẹrú ọlọ́run ọlọ́run bó sì tó máa ṣe ọlójú kòkòrò kó tú òun ṣe tá àti forí jìàn ọlọ́run bó ti sọ àyà tó ń pèsè ilẹ̀ yóò tó máa sọ pé ṣùgbọ́n tó ọba túbà o ọlọ́run ọba ọ̀dàrí jọ gẹ́gẹ́ bí àwọn asábùl òkúdòdì ni àwọn ẹni tí wọ́n gbẹ́ ilẹ̀ tí wọ́n dáná sí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ju àwọn olùgbàgbọ́ òdodo sí ọlọ́run bá ní iná lẹ́dí na fátánù mọ́mìnì na wọ́n mọ́mìnà ọwọ́ ni tó ń àwọn ẹni òdodo lọ́kùnrin àti lóbìnrin wọ́n fìtínà àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ọlọ́ba ni fún mọ̀lẹ́mí ẹ̀tùbù lẹ́yìn gba wọ́n ti tẹ́tẹ́ tí wọ́n se ìwọ̀n wá túbá ọlọ́ba ni àwọn náà ni ọmọ jẹ́ pẹ́ lẹ́hùn adábù jahannam iná jahannam ọmọ jẹ́ tiwọn ọlọ́ba sọ iṣẹ́ tí wọ́n se ni tó burú ìwà tí wọ́n wú ni tó burú jáì ṣùgbọ́n ọlọ́ba tún se wọ́n lójú kòkòrò pé ìyà tó ń ti sọ fún wọn pé wọ́n jẹun tí wọ́n bá ti túbọ̀ òun yá fi wọn ọlọ́run bá ti wọn lójú kòkòrò kan ṣe kí ni ò kan túbá bẹ́ẹ̀ náà lélẹ̀ ńgbọ́ ọlọ́ sọ pé àwọn mùnáfíkì àwọn wà àwọn ẹni tí àwọn ò lè tọ́lọ̀ bó fi tẹ́lẹ̀ náà wa wà á tásọ̀mù bèláì tí wọ́n sì gbá òkú ọlọ́wọ́n ọba mú tí wọ́n sọra wọn dọ̀kánná pẹ̀lú àwọn mùsùlùmí ọlọ́ba ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nù wọn dájúdájú fáwọlá ayíkàmọ́ àlùmọ́mìnì àwọn ilé wọn ọmọ abẹ pẹ̀lú àwọn múmìnì ọlọ́ọ̀bọ káwọn kó àwọn olùgbàgbọ́ òdodo nígbà wọn ti ronú pé wàdà díẹ̀ tánàbí sallallahu alayhi wa sallam fi ní alìsílámù yẹ ìsìláàmù máa pa gbogbo àṣìṣe tẹ́yìn ṣe síwájú kó tó gba ìsìláàmù ìsìláàmù ọ̀pá rẹ̀ bó tilẹ̀ òkẹ́sẹ̀ náà tóbi tó ìsìláàmù ọ̀pá rẹ̀ fún yẹn dínú tọ́lọ́ba fi ni tọ́ba ti gba àwọn náà ti dára àwọn mùmí nínú wàsọ́fà yóò ti láhùn mùmí nínú àjẹrọ náà ọdún ìmọ̀ kí wọ́n sì mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọbọ̀ ṣé gbogbo táwọn mùnáfíkì ṣe yìí náà tí wọ́n lọ tásírí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n lọ tásírí àwọn mùmíní tí wọ́n lọ lóde àpòpọ̀ pẹ̀lú àwọn kẹfẹ́rí ọlọ́bọ̀ tí wọ́n ń se wọ́n lójú kòkòrò kan túbá ọlọ́bọ̀ yọ fi àjẹ́ wọn ni gbígbà tẹ́yìn lè máa rò bẹ́ẹ̀ ọlọ́bọ̀ wa ni máa yẹ falùláhù bí àdábì kan kí lọ́lọ́run fẹ́ fi kó wọn jẹ yín yà sí tẹ́ ẹ bá sẹ́lọ̀n tí ọlọ́run bá ti sàdékún wọn jẹ̀yìn ya kí lọ́lọ́run bá fẹ́ fi se lópin ìgbà tẹ́ bá ti se nǹkan méjì máa yẹ fàlùláhù bìrì àdábìkùn ń ṣàkárùtùm wà ámántùm lópin ìgbà tẹ́ bá ti jẹ́ ẹrú tí ń dúpẹ́ orí ọlọ́run lórí yín wà ámántùm tẹ́ sì jẹ́ olùgbàgbọ́ òdodo kò sí tọ́lọ́ bó fi yà yín sí i apákanú àwọn afọ́ni tafsir ńgbà wọn tó ayà wọ́n ni ẹn tó bá fi lè jẹ́ pé mu'minan shakiran fakad amina min azabi lahi fi duniya wal akhira ẹn tó bá jẹ́ olùgbàgbó òdodo tí sì máa dúpẹ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀kún orí tọ́lọ̀ wọn bá se fóun ìmọ̀ wẹ́ntí òtó ìjọ lè dúpẹ́ fọ́lọ̀n rán nàbí sọ́lá fi wá tó bá fẹ́ dúpẹ́ fọ́lọ̀n wẹ́ntí òtó ọ̀hún ó lè dúpẹ́ fọlọ́n ṣùgbọ́n tó ń bá wọn tọ́ àwọn wájú rẹ̀ ò ní dúpẹ́ fọlọ́n ọlọ́bọ̀ọ́bọ̀ àlékí ọlá ní kò sí tọ́lọ́bọ̀ òfìsè kọ jẹ̀yìn yà kò sí tọ́lọ́bọ̀ lókùn ti jẹ́ ti ń dúpẹ́ fọlọ́n tí o alima ọlọ́run ọba ọba àlékí ọlá ọjọ́ ọba allahu akbar yìí ni pé a máa san wọ́n lẹ́sàn-án sẹ́ wọ́n pé tọ̀ ń tẹ́ ẹsẹ̀ a ẹsẹ̀ dá ẹgbà anabi sallallahu alayhi wa sallam sanabi fún wa nírò nípa arábìnrin kan tọ́jú àgbèrè ni àtàkọ́tì ni oníṣẹ́ ẹ̀rẹ̀ kan tó ṣe wájú ọlọ́run ìranu rẹ̀ tí ń ṣe kí náà ní bá ka. ṣùgbọ́n ìjọ kan rìn lọ òògùn arábìnrin ń wá omi ọba rí kànga kò sígbà tí ó fi bomi ní kànga yìí ọwọ́ ayọ̀ àkànnà àwọn aṣọ rẹ̀ bọ́yá bíi gèlè ọwọ́ aṣọ mọ́ bàtà rẹ̀ ọwọ́ fi tì í bomi oromi bù ọmọ mi tán ọfẹ́ máa lọ tọ́fẹ́ lè máa jẹ ìpè torí ibi tí ògbẹ́ ti gbẹ́ dé ọrùn ah irú ògbẹ́ tó gbọ́n èmi náà irú rẹ̀ ní sí ajá yìí ṣùgbọ́n èdè mi lè dágbọ́n sí mo rómi kan bóòlù òun fẹ́ dágbọ́n sí ọba tún padà tú gélè ó tún bọ́ bàtà ó sọ ọmọ bàtà ó ti torí bẹ́ẹ̀ lọ bájá ìpàmì ó fi yó tájá fi mú mi. wà ókè anabi sallallahu alaihi wasallam ni fàṣàkàrà allahu laha wà gáfàrà laha ọlọ́wọ́n bá sì dúpẹ́ fún obìnrin bẹ́ẹ̀ torí bí ọlọ́wọ́ bá sì yá fi gbogbo àṣìṣe rẹ̀ tó ti ṣe sẹ́yìn nítorí di ọlọ́wọ́ bá pẹ̀lá rẹ̀ ní ṣáàkìrán àlìmá ọba tó nímọ̀ nípa gbogbo ń tẹ̀ ń se kò sí ń tọ́pa mọ́sọ́lọ̀ ìmọ̀ ọlọ́run ọba gbòòrò gbogbo ń tẹ́dà ń se lọ́lọ́run ọba mọ̀ nítorí ìdí eléyìí ọlọ́run ọba ń se àwọn amọ̀náfíkì lójú kòkòrò pé kán ronú pìwàdà kó sí tọ́lọ̀ bó fi yà yín se ìpọ́kọ́lọ̀ wọn bọ́ jẹ yín yà ọlọ́run bẹ sọ bá tọ́ka dá yín kókó lè bá àmọ́ jẹ yín yà ẹ má se ń tí ó jẹ kọ́lọ̀ wọn bọ́ jẹ yín yà ẹ se ń tọ́lọ̀ wọn wí bẹ́ẹ̀ bá sásìsì kọ́lọ̀ wọn bó lè bá yááfẹ́ yìí annabi sallallahu alaihi wasallama ni àwọn màláíkà tí wọ́n máa kọ́sẹ́ ẹ̀dá ìkan á máa kọ́sẹ́ rí téèyàn bá se èkejì á máa kọ iṣẹ́ ẹbí wọ́n ní téèyàn bá ṣiṣẹ́ rí gbàrà tó bá ṣiṣẹ́ rí ni màláíkà ti ń kọ́sẹ́ rí ó ti sáré kọ́lẹ̀ ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ ẹbí ń kọ́ àwọn màláìkò ní tètè kọ́ọ́lẹ̀ wọ́n ma lọ lára pé bọ́yá yóò túbá ẹ̀fílẹ̀ bọ́yá yóò túbá ẹ̀fílẹ̀ bọ́yá yóò túbá onígbà wọ́n bá tó àsìkò kan nínú sẹ̀mí rẹ̀ bọ́yá lọ́jọ́ tí ó túbá àgbà náà wọ́n tó kẹsẹ̀ kan lẹ̀ fún wọ́n lè lọ lára pé látara ẹja wo tí lè sú bóyá ó lè ronú pé wàdà kó túbá ṣùgbọ́n tí wọ́n bá wá túbá á sẹ́ àkọọ́lẹ̀ fún un lẹ́fí yẹn wá pé islam ẹ̀sìn tó ṣe wá lójú kòkòrò ní lórí pé tá a bá sàṣìṣe karùnún pìwàdà mọ́jẹ ká ṣe ìta ní ọbọ̀ lẹ́rú pẹ̀lú ẹsẹ̀ rẹ ẹsẹ̀ rẹ ti tóbi ju tó lè tọrọ àforíjì lọ àà ah, ah, ah. gbà pé gbogbo tó o gbogbo sẹ́yìn tó lè wo ṣe ọlọ́ọ̀bù kú sọ pé wọ́n fi ọ sí ilẹ̀ ìsàlẹ̀ ẹ̀ná yóò fi ọ tẹ́lẹ̀ ẹ̀ná ṣùgbọ́n àwọn mùnáfíkì tọ́lọ̀ wọn bá lòun ó fi wọn tẹ́lẹ̀ ẹ̀nẹ́gan onítàbá túbọ̀ òun ṣe tán àti gbà túbà wọn nítorí délé àwọn aya yìí ṣe wá lójú kòkòrò karùnún pèwàdà lórí àti ṣe tá à ń bá ń ṣe ká jẹ́ ẹni tó ní gbàgbọ́ pọ̀lọ́ kọlọ̀bọ̀ dáàbò rẹ̀ bọ̀ wá ọlọ́bọ̀ ọba àlékí ọlá ní وكان الله سميعا عليما نعم إن تبدوا خيرا أو تخفوه أو تعفو عن سوء الله كان عفوا قديرا الله بابا عليك ولاني لا يحب الله الجهر بالسوء من القول الله باني ohun ọlọ́run ọba ohun ọ̀fẹ́ kò wú ọlọ́run aljaharabisu kẹ́yàn ọmọ sọ ọ̀rọ̀ aburú jáde lẹ́nu ní public nínú alkọ́wọ́lé inú àwọn ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ aburú ọlọ́ọ̀bá ló wọ̀n fẹ́ bákan náà àwọn olùmọ́ni ọ̀rọ̀ aburú yìí ó kún èébú ó kún mímọ sọ̀rọ̀ ọ̀yàn láìda lẹ́yìn rẹ̀ àtọlọ́kọ̀ ọ̀jọ̀kan ọ̀rọ̀ tá a aburú ọlọ́ọ̀bá ló wọ̀n fẹ́ pàápàá jùlọ aljaharu bihi kéèyàn tó máa fi yan gan nínú àwọn èèyàn àbíkọ́ máa sọ láàrin àwọn èèyàn ọlọ́ba ló wọ̀n fẹ́ bẹ́ẹ̀ ọlọ́ba ní ilá manzolim àyàfẹ́ ni a bá sàbòsí fún ìyẹn ni pé eléhùn ayọ̀ǹda fún kọ́ ẹni tọ́ sàbòsí fún láìda bẹ́ẹ̀ ni tọ́ sàbòsí fún kò sẹ̀ sí ń bẹ́ẹ̀ àwọn afọ́nítẹ̀sí rámáwọn àríwáyá ti kàwá lábẹ́ àyà tí ń tọ́ka sí pé inú àwọn ẹni tá a yọ̀ǹda fún kọ́ sọ̀rọ̀ ẹni tí ò ṣe dáadáa sí ọ̀nà ni wọ́n lẹ́ni tó bá ní lálejò tọ́jẹ́ pé at least ìjọ àkọ́kọ́ tó bọ́ lálejò ó yóò ṣe ra kọ́ pọ́nlé ọ̀wá pọ́nlé wọ́n ní kò sí tó burú lẹ́yìn rẹ̀ tó sọ pé eléyìí njẹ́ ni tí mo bá lálejò oúnjẹ tí ń jẹ lásán kan kò lè provide rẹ̀ fún mi. almuhim ọlọ́run bá ní ilé amambolim àfẹ́ntọ́ abásábòsí fún tọ́ba sọ̀rọ̀ láìda àwọn olùmọ́ni inú rẹ̀ gan ayọ̀ ń tọ́jọ́ méèbu kọ́ gbọ́dọ̀ béèbu o gbẹ́torí pọ́ bumi mọ́ ara mọ́ èmi náà gbẹ̀sán là ń tá àgbà lérò òun ni pé ẹ̀ńtọ́ àṣàbòsí fún ọfẹ́ lọ fẹjọ́ ẹ̀ńtọ́ ṣàbòsí fún sùn àbáfẹ́ sọ fáwọn èèyàn pé lágbájá ṣàbòsí fún mi o kò sí tó burú mbẹ̀ ilá mọ̀nbólì torí pé wọ́n ṣàbòsí fún àpákanú àwọn olùmọ́ni ààyè jẹ́ ọ̀kanú àwọn ààyè tọ́jẹ́ pé a fi sọ̀rọ̀ ọ̀yàn lẹ́yìn tí ò ní máa jẹ́ pa àjẹran rẹ̀ lẹ́yìn tíṣẹ́rí ọ̀faramọ́ ọ̀nà nípa ẹni tí wọ́n bá sábò sí fún àwọn olùmọ̀ká ní àyè mẹ́fà ni ó fi sọ̀rọ̀ ọ̀yàn lẹ́yìn a sì ní sọ́pọ̀ ṣe kí ni o ọjà ẹran rẹ̀ lẹ́yìn kọ́dà kọjá pọ́ sọ̀rọ̀ ní kí ti dáadáa láwọn olùmọ̀fí ومظهرا فسقا ومستفت ومن طلب الإعانة في إزالة منكر ونع القدح قصر لا دالين ليس بغيبة كيسي قصر ينبو جنر لين تشريع فرامكو سنو في ستة لا, لا وعي مفاكا bọ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn rẹ̀ nínú àwọn àyè mẹ́fà à ní sọ pé ọ̀dẹ́sẹ̀ òṣèntọ́lọ̀ ọ̀bọ̀ faramọ́ alákọ̀ọ́kọ́ ìlàfà fi bẹ̀rẹ̀ pé mutazalimi ẹni a sàbòsí fún ọfẹ́ lọ fẹ́ jẹ́ tó sàbòsí fún oṣù wọ́n sì ní má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn o ọlọ́sọ̀ wọ́n fẹ́ rìpọ́ọ̀tù ni ọ sọ pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí fún mi mutazalimi nù ìnáwó ọba sọ ń bì láyé hebùláhùn járọ̀ bí sú ìmìnà ìkọ́wé ilà mọ̀ngọ́lẹ̀ afẹ́ ni a sàbòsí fún aláwọ̀kọ́nù ẹlẹ́ẹ̀kejì wà mùárìfìn àtẹ̀ntọ́fẹ́ júwe nìkan ọfẹ́ júwe rẹ̀ gbogbo ọ̀nà tí ó gbà júwe rẹ̀ tí wọ́n fi mẹ́ntì ń sọ ó gbìyànjú gbogbo ẹ̀ kò sí àfàlẹ́bù kan lọ́gbọ́dọ̀ fi sọ kí wọ́n fi lè dàmọ̀ mo rò pé ojúwe ọmọ brọ́dà bọ̀dá tó wà ní ìmọ̀ tó wà níbi tilẹ̀ wọn wà níbi àpáta brọ́dà ọ̀dàkọ̀ rẹ̀ wọn ọ̀mọ́ gbogbo ohun tí ó sọ bọ̀dá tó di táyà ń dùn ní hm? <laughs> torí pé tó lè kàn fi sọ tí wọ́n lè fi yéenu ó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ṣùgbọ́n kò ní last option lọ́jẹ́ fún tí ó fi júwe àwọn olùmọ́ni kò sí tó burú wọ́n mọ̀ àríkì kọ́kàn sáfi júwe rẹ̀ kọ́ wá ní ma làmẹ́ǹtì kúmọ̀ o tó di táyà ń gbá tó di táyà ó ti yẹ ẹni tí ó ti tó bá ọ̀nà wọ́n mọ̀ àríkì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wọ́n mọ̀ àdírì ẹ̀ńtọ́ fẹ́ kìlọ̀ fẹ́ nìkan nípa ẹnìkan ọ fẹ́ kìlọ̀ fún ọmọ yẹn ní gbájú ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọwá gbọ́ tí ń àbórí pé ń se díl pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan yọ́ bá ara lé yọ́ bá ara ọ̀wá ní ní a mọ́ sọ́rọ̀ èèyàn lẹ́yìn òjé ń ọ̀hún tètè dájú pé lágbájá sọ́ra pẹ̀lú lágbájá o sọ́ra pẹ̀lú lágbájá o ó dé ń tẹ́mi máa ń pa rẹ̀ ìrùpẹ́ntọ́ yà ó pọ̀ ni sọ kọ́dàkọ̀ jẹ́ lẹ́yìn rẹ̀ torí tó ń kálukú bá ló ń dá a lè bá jẹ ní ọpọ ìdí ni ìsọfíṣẹ́ pé àwọn afá aládìísì sẹ́yìn bá gba díìsì àwọn ah, eléyèsí olóòótọ́ gba ah, ni gba mọ́ ẹnìkan wọn bá ìmáàmù ahmed pé malakum tàgtàbùn kí ló dé tí àyìn afá máa yẹn kọ́ mọ́ gbàdí sí rẹ̀ mọ́ imamu ahmad ni in sakattu ana wa sakatta anta ya arifu nas haqiqata bá ti torí mọ́sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn mọ́ dáálé o si paro máa nàbí Iwa náà ti torí pé kọ́ mọ́sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀dáálé ńgbò làwọn èèyàn tó fẹ́ làwọn èèyàn tó fẹ́ tí ma wọ́n sọ ẹ eléyà ọmọ kí o kọ̀ ọmọ kí o kọ̀ ọmọ kí o ẹnu rẹ̀ kẹ́ dùn ní o àwọn afá aláàjì sì ọ sọ tọ́lá mọ̀ náà ni tọ́lá lómi ò ní mọ̀ eléyà ọmọ ọmọ kí o àmọ́ náà ni torí pé muhaddiri ẹ fẹ́ kìlọ̀ fáwọn èèyàn torí àwọn èèyàn ọ̀tọ̀ ní táwọn èèyàn lè kà àwọn tí wọ́n kí ó sì mara wọn wọ́n mọ eré òní kálukú tẹ́lómi bá ti ń wo kolóko lọ́nù kí ó náà wọ́n ti wọ́n pé eléyìí kìí se tó yọ sọ ni ẹni tí ọba jẹ pé ọkẹ larubawa ọdá lahan léde larubawa kìí se gbogbo wọn náà ló lè sòfin ọlọrun fún ọ pé àlùwà àwẹ larubawa lòun ké èdè larubawa arábíkì ló se ẹni tí ọlọrin bá ní sọrọ ọ yà tẹ fún gbà ó kéw náà ni kéw ló ké àmọ kìí se rọrọ kìí se bí ó kéw lọrùn tọdọ kálukú lérí àti ẹ alẹ́ fèdè kan náà se sọ kálukú ní specialization tiẹ̀ professor literature pé english literature lòun ṣe àbí english language kò nílò wọn mọ tú constitution àbọ̀hún náà lọ dún kọ́ọ̀tù pé èdè kìnìún èdè lágbára náà èdè english láti sọ ìsàmì tí ó sì rí ọ̀pọ̀ ọdún tí ó ṣe lọ bẹ́ẹ̀ náà ni kí ó wà ẹ bá ti kí ó báyìí ẹni tí bá ti ń sọ̀rọ̀ àwọn tó kí ó ti pẹ́ ibi tẹ́lẹ̀ sọ ti ń sọ̀rọ̀ lọ ọ̀tọ̀ ni wíkíwì ni wí torí kèsòkò rẹ̀ nítorí ìdílé wọ muhadiri ẹni tó fẹ́ eya fáwọn èèyàn ẹ rọra pẹ̀lú lágbájá ọ̀ràn èèyàn lọ́jẹ́ lórí rẹ̀ àyíká ń kọ́ pẹ́ ọ̀sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. ẹlẹ́kẹ̀rin nínú àwọn ààyè tó jẹ́ pé bọ́ ọ̀sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn gan ọ̀sàbúrú wàmúdìhìrán fiskan ẹni tó jẹ́ pé ìwà àṣẹ́lọ̀ ń tiẹ̀ ń

tàbí tí wọ́n ṣe béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀ńtọ́ lọ ṣe béèrè tó lágbájá èmi àti kankan báyìí ṣe láàrin èmi àti ẹ̀ ọ̀sọ̀ torí pé ọ̀fẹ́ mòfin ọlọ́ọ̀ni kọ́dà kọjá pé tó ṣe ń kọ̀dá aburú ló ṣe tàbí ẹni tí wọ́n wá bi léèrè nípa nǹkan tí wọ́n bá wá bi ọ́ léèrè lé yàtọ̀ wọn wá bi ọ́ léèrè o pé dákun afẹ́ se báyìí mo fẹ́ dóòpọ̀ pẹ̀lú lágbájá mo sì rí pé ńgbà kan wà tó jẹ́ pé bọ́yá ilé kan náà lẹ́gbẹ́ àbí sọ́ọ̀bù yín kan náà abẹ́ǹtọ́ ń ṣe bísínẹ́sì tẹ́lẹ̀ ó ti wá kọ́ ọlọ́run ń tọ́ ọmọ lọ gbọ́dọ̀ sùn. ọba jẹ́ ẹni ni pé ah ò ní advice rẹ kọ́ ọdọ̀ re pẹ̀lú o kọ̀ náà ó ti jọ́nà àyàn lórí rẹ̀ mọ́ sọ pé ah wọ́n sì ní àmọ́ sọ́rọ̀ àyàn lẹ́yìn àní ah, wẹ́l ah, ah, àwọn arábìnrin sallallahu sallam olójíṣẹ́ ọlọ́run àwọn ọkùnrin méjì kan wọ́n wá bá mi wọ́n àpúròtì mi àwọn méjèèjì mi eré anabi na ni kí n àwọn méjèèjì fatuwa nù ní sí ọlọ́wà béèrè ọlọ́wà mọ́ràn ta ni kí n fẹ́ ni tó láwọn méjèèjì tó mú wa fasọ̀ọ̀lùkùn lẹ́lẹ́hù tálíkà pọ́nbélé ni kò lówó tọ́ ọ bá fẹ́ ọ jẹ yìí ó kò lówó àwọn pò lè fara mọ́ àwọn olùmọ́ni kí ló dé tánàbí fi sọ̀rọ̀ pé kó lówó anẹ́bì mọ́rú obìnrin ọ̀hún yẹsẹ̀ pé àwọn àníyàn ń gbà tí ó ti lówó ni ò tí wọ́n fún níyà anẹ́bì mọ́rú obìnrin ọ̀hún ẹn tó ń sì fẹ́ẹ̀fẹ́ ó kàlẹ́ rí bọ́yá ẹni ẹlẹ́ni yóò ra tún jàlábíà rẹ̀ sí yóò gbé fìlà sí dáadáa ọmọ rúpa máṣàlá máṣàlá àṣírọ́ ni. annabi ya tètè sọ fún fásọ olókun lámà lẹ́lẹ́ o lágbájá tó rí òun tọ́ tálíkà ni kò lówó ó sì ti kọ́ mọ́ tọ́jú rẹ o aláwọ̀kọ́ nù ẹnì ń kọ́ annabi ni láyàdá àsọ́wò àni àtìkì yìí àsọ́wò ó túnmọ̀ sí pọ́pà annabi ni rẹ̀ wọ́n lè abákanná àwọn olùmọ́ni ó lè gbà túmọ̀ pé onírìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rìn àjò ní ti ẹbẹ́ àwọn lárúbáwá bíi fúlàní ní pàmọ́mú pọ̀pàkì ẹni tí máa rìnrìn àjò lọ́pọ̀lọpọ̀ ọgbà ni tọba lè ṣe sùúrù ń gbọ́ mi ọba lọ bọ́yá lẹ́yìn oṣù kan ní òtò dé so lè ṣe sùúrù rẹ̀ tàbí rìwáyà kan ọ́kílẹ̀ àǹtọ́ àgbàlérò pẹ̀lú láyàbọ̀ àṣàwọ̀ àna àtìkì ànábì ní kánà dọ̀rọ̀bà lè nìsà a máa lu omi o ó lè lówó lọ àmọ́ ọ̀jẹ̀ ah, ìyá o egba ohun ẹ̀kẹ́ kínkín a yóò du obìnrin ni anabi sọ tó ju anabi kọ́ ẹ̀sìn àmọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn à ah, à ah, ah. ńgbà wọn ti wá bá ohun wọn ti jọ́ ọ̀nà yẹn kọ́ sọ tó ọmọ bàtà anabi sọ méjèèjì fún ẹ dákun ewo lóbi wọn mú méjèèjì ní ìsìn tẹ́tálíkà tí òṣòǹjẹ ní anabi awa afilẹ sallallahu alayhi wa sallam anabi ṣùgbọ́n mi fún ọ mọ́ràn kan fẹ́ zaidi anabi wa tọ́ka ṣùgbọ́n tọ́ bá fẹ́ mọ́ràn tèmi o which means àwọn méjèèjì yé mi rò pé tó o lè fẹ́ wà nù wọn ìmọ̀ràn tèmi pẹ́ falágbájá ó sì gbà fún anabi sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ níta anabi ni ọ̀fẹ́ eléyìí ni à ń pè ní wọ mustaftin ẹ̀ńtọ́ wa bọ̀ tọ́ wa béèrè nítorí di eléyìí tí wọ́n náà bá wá pẹ́ tọ́ àmọ́ para àbí sẹ́yìn lágbájá àmọ́ pẹ̀lú ọwọ́ ma wa fẹ́ fọ́ ma wa fún ni kí ló rí sí mo ní pé ń àmọ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi lẹ́yìn láì dàbí láàrin ìrìn àtọ́ lọ́n torí wọ́n ti fi kọ́ ọlọ́run nù ní ìsìn ntọ́ ọba mọ̀ níwọ̀n bá lọ sọ bọ́jẹ́ ti dáadáa sọ pé tó wọ́n má ṣe hídínà ilá bí má àlìmná wọ́n má kó náà lọ́gá ibi hafizi ntẹ́mi mọ̀ nípa rẹ̀ ní ti dáadáa ní ti wọ́n sọ ntí mọ̀ mọ̀ sọ o ntí ń se eyi nwa eyín wà lọ́wọ́ ọlọ́run lọ́mọ àmọ́ ntẹ́mi pé ṣe jọ níbi iṣẹ́ ṣe jọ wà ń dáadáa lè o ti clear ara rẹ nù àwọn èèyàn máa ṣe mistake bí irú jẹ́rìí tó nìyàn olórí sá ah, kò ní problem ah, sí yìn ó ṣe ìyàwó kò tí kan yọba gbé wà mí yọ ọ àmọ́ wa bò clear rẹ̀ dínítà nàbí sallallahu alayhi wa sallam àdísì inú súná ní àbí dawud anabi ní tẹ́nì kọ̀ọ̀kan yín bá yẹn nìkan tọ́ ọ bá sọ̀rọ̀ tí wọ́n bá béèrè tó yín dáadáa máa wá fi kún pé àṣàbùhù kàdálìk bẹ́ẹ̀ mi ṣe rò sínú bí mo ṣe bá a gbé pọ̀ sínú wàláhù hasibuhu ṣùgbọ́n lọ́wọ́ ọba lọ́mọ tó pamọ́ nú ọ̀rọ̀ rẹ o wàlá òzẹ́kì alàláyé àhàdà kìí sí pé wọ́n fẹ́ fọ ẹnìkan máa ń wájú ọlọ́run èmi ọ̀fọ̀ ẹnìkan mọ́ ntẹ́mi mọ̀ mọ̀ sọ torí ntọ́ pamọ́ ọlọ́nìkan lọ́mọ̀ ọba sọ eléyìí ó ti clear ọba adìrọ́ àlàtọ́ ọba ni ah ó ti ṣe báyìí ah, ntẹ́mi mọ̀ mo kú sọ fún yín tẹ́lẹ̀ náà ìntẹ́ ló ṣe èmi ọ̀mọ́ nù wá rẹ̀ láàrin èmi àtọ́lọ̀ èmi ọ̀mọ́ nù wá rẹ̀ so gbogbo ọwọ́ làbẹ́ wa man talaba al-i'anata fi izalati munkari ẹni tó lọ wá assistant láti lé aburú kan kó níbi kan ntí ọ̀dà kan ni ọlọ́wá ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹnìkan ẹ dákun bó o láà ṣe ṣe tá a fi ká aburú ìkó lápèjúwe ẹni tó mú yàrá tí òun bí ọgbà yàrá sí àwọn ọmọ ọlọ́mọ lòun wọn máa bá ṣèbàjẹ́. inú ilé kò sí tó burúkọ a lálọ́dí àbáhànjọ́ ayọ́kú tó ẹ̀dàkùn arákùnrin ti ń se yìí o in ti wọ́n ń se inú ilé ni o wọ́n pé wọ́n sì lágbọ̀dọ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn kọ́ wá láà ń sì balẹ̀ jẹ́ ọ̀ràn lọ́jẹ́ àwọn ẹni tó jẹ́ pé pẹ̀lú àwọn ẹni tó sọ fún àwọn ẹni tó rò pé wọ́n ní agbára àti lè se nǹkan kan lórí rẹ̀ lọ sọ fún fún tí ò ní ìtumọ̀ àwọn àmẹ́ntọ́ ọ̀rọ̀ pé wọ́n ní nkankan tí wọ́n lè se taburu wọn fi dínkù àbí tí wọ́n fi káàkù kò sí tó burú kọ́ ọ̀sọ̀ fáwọn ẹ̀ntọ́ lérò pé wọ́n lè sàtúnṣe wọn eléyìí àwọn ọ̀nà mẹ́fà táwọn olùmọ́sọ pé bọ́ sọ̀rọ̀ ọ̀yàn lẹ́yìn láì dà kò sábúrú ọ̀kan nù rẹ̀ náà lè ta lọ́wọ́ nù áyà ìlà mọ̀bólìm afẹ́ ní àṣàbòsí fún torí wọlé sàbòsí fún yàn kọ́ gbàgbé pọ̀ sàbòsí ṣùgbọ́n tó sàbòsí fún ọmọ lóru tó dá fún ọmọ lóru kò tọ́ wà ìdí ni sáfà fi ni látà zuliman na ìdààmú akúntà mọ̀kútàdìrà dákun mọ́ sàbòsí ń bọ̀ ọba lágbára àti sàbòsí mọ́ sí fọ̀gbọ́lùmọ̀ yọrù jẹ́ ọkọ̀ ilẹ̀ nàdàmì tó rábòsí tó ṣeun àtúbọ̀tán rẹ̀ àbámánì já sí tanamu àìnáka ìwọ́ wà nílé ọmọ sùn wàlmazulumu muntabihun ẹni ó sì sàbòsí fún òrórun sùn tó rábòsí tó sí fún yẹ̀dẹ̀rú àlẹ́ìkà ń gbé ọ sí pé tó rábòsí tó sí fún wà áìnú sì mọ́ pé ojú ọlọ́run ọba kìí sùn o ọlọ́run bọ́ gbàdúrà rẹ̀ yẹ bá nàbí sallallahu alayhi wa sallam sọ pé wàtẹ́kì dá àwọn tẹlẹ mọ̀sùlùm páyà àdúrà ẹni tó sàbòsí fún torí pé fàyín náà lẹ́yìn sàbáyìn náà báyìí náà hijab ọ̀nàbí ni kò sí gàgà láàrin ẹni ọ̀sàbòsí fún àdúrà ẹni ọ̀sàbòsí fún gbà kọ́dà kọ́ mọ́jà mùsùlùmí ló ń gbàgbọ́ àbílẹ̀ pé àbòsí ló ṣe fún wà láìtọ́ bá bẹ ọlọ́run lé ọ lórí ọlọ́run bọ́ gbà ó nítorí ìdílé àbòsí tó burú ni àdéhìsí wá pé azolmuzulumatu ni ọmọ alkiyama àbòsí tẹ̀rí òkùnkùn lọ́jẹ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀dọ́ bara rẹ̀ nínú òkùnkùn nígbà tó ń kálukú nímọ̀lẹ̀ táwọn olùgbàgbọ́ òdodo tí ìmọ̀lẹ̀ wọn máa tàn wọn bara rẹ̀ nú òkùnkùn torí pọ́ sábòsí ilé ayé nítorí ìdí má jẹ́ alábòsí ọlọ́ọ̀bá ni wakana allahu alima ọlọ́ọ̀bá ọba ọlá ọba tí gbọ́ ohun gbogbo ọba tó nímà masọ̀rọ̀ tí ọ̀dà aláyò ìbùláhùn jaharabi dínì tá nàbí sallallahu alayhi wa sallam fi pe o wa pé ti nù tí jẹ́kọ́lọ̀ wọn bọ́ ọmọ tètè dárí da, abi fi se ko nge ko tuba o ó ni kó ṣe bàjẹ́ ń pamọ́ ọlọ́run ọba bò láṣìírí kó sì ara o yóò tún fi yàn gàn láìhàn iná ilé ẹ̀rọ jẹ yóò ọba ọ ọwọ́ àtúmọ̀ fi yẹn gàn láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ àánú tí jẹ́ kọ́lọ́wọ́n ọba ọmọ fìyàn ṣe kó ń gẹ kó ronú túbá àpẹẹrẹ pé eléhùn ọlọ́run bá lérú ẹni bẹ́ẹ̀ jìnà sí kẹrẹ̀ nù ọlọ́run bá bú ọ lásìrí tó bá wú ọlọ́run bá ní o ti ń ṣe jìnà náà làwọn èèyàn ti kọ ọmọ tí wọ́n ti tú ọ fún ṣùgbọ́n ọlọ́run bá sàánú rí ó bú ọ lásìrí pé bóyá ó ṣe ronú pé wàdà láàrin rí àtọ́lọ̀ ṣùgbọ́n wá sọ́ di nǹkan alfáàrí ọ̀sọ́dì nǹkan tó fi ń se kí ni o tó fi ń yangàn ọlọ́ọ̀bọ̀ fẹ́bẹ̀ ọlọ́ọ̀bá ni intubudu khairan tẹ́ ẹ bá fi dáadáa hàn tẹ́ ẹ ṣe dáadáa tó hàn sáwọn èèyàn autu fuhu abẹ́ ṣe dáadáa nípa mọ́kùsẹ̀ ẹ̀ṣẹ̀ ń tọ́mọ̀ autafu ansu in abẹ́ sì sàmójúkúrò fún ẹni tó ṣe bìkan fún yín ẹ̀ńtọ́ sàbúrú sí ọ ọmọ ṣùgbọ́n kan fojú gbogbo eléyìí ẹ bá ṣe fẹ̀yìn náà lọ́hà ká ní ọlọ́run ọba náà jẹ́ ọba tó jẹ́ pé olùsàmójúkò fún ẹ̀dá lórí àṣìṣe tẹ́dà bá ṣe ọba tó lágbára láti ṣe ohun gbogbo lọ́lọ́run ọba jẹ́ nítorí ìdí eléyìí dáadáa tó fẹ́ ṣe dáadáa míì wà tó jẹ́ pé ó sì kò pamọ́ torí pé àwọn èèyàn bíi sàrà ẹnìkan náà lọ́sà fún sàrà àbíbẹ́ẹ̀kọ́ yọ́ sàmọ́ pò fún sàrà ìdí tọ́lọ́ bá mi sọ́nú alukọ̀rá ni pé bẹ́ẹ̀ bá ṣe tẹ́ ẹ fi hàn àbí tẹ́ ẹ ṣe ní pamọ́ kò sí ìtọ́ pamọ́ fọlọ́ in tó bodò sọ́dà kọ́ ti fẹ́ ní ìmáyì wà in tó fó ha wà tó alfukara àfọwọ́ xẹ́rù lẹ́kùn tẹ́ ẹ bá ṣe sàrà ní gbangba àwọn olùmọ́ni pàápàá dùlọ zaka torí pé sí ọ̀ràn àyàn ni pẹ̀tọ̀ wá fáwọn èèyàn zaka lójú ọfẹ́ fún zaka àwọn èèyàn mọ̀ pò fún zaka kìí sí pé wọ́n lọ sọ báyá báyìí kọ́ sí ẹ̀dá bọ́ ọ̀ràn èèyàn kò sí tó burú torí pọ́nà èèyàn lọ́lọ́wọ́ bá sí wọ́n yín tó fún àwọn tẹ́ ẹ bá fi pamọ́ tẹ́ ẹ fáwọn aláìní ní pamọ́ fowó kẹrì lọkùn ní fi lóore jù fún yín zodidẹ́lẹ́ ayé sọ fún wa pé ń túbùdó tẹ́ ẹ bá fi nǹkan oore tẹ́ ẹ ṣe àbí dáadáa tẹ́ ẹ bá gbé hàn kó sí tó burú tí ẹ bá sáà ṣe ẹ ṣe ń torí kán ba yín ń torí ọlọ́ni àwọn èèyàn wá rí torí pọ́lọ́ ọba ọba gbogbo ń tẹ́ ẹ bá ṣe yálà ẹ fi pamọ́ ni abẹ́ ẹ fi pamọ́ tọ́lọ́n alahu bá fẹ́ kí àwọn innal hasanati idà àpẹtàhà òzìhìrat yóò wọn fi sí ẹ̀rẹ̀ pamọ́ tọ́lọ̀ bá fẹ́ fi hàn yóò fi hàn kọ́lọ̀ bó jalè mọ̀ sí dáadáa ní pamọ́ àti ní gbangba ọlọ́ba ni autafu ansu in àbí tẹ̀sí yááfẹ́ aburú kàtẹ́nìkà se fún yín aburú ló se fún ọ ìwọ náà lè gbẹ̀sán ṣùgbọ́n ọyá fèrè ọlọ́ba ń tọ́ka sí bí wàá sọ pé kọ ọyá fèrè kọ sàmójú kúrò ń ló fi lóore jù torí pé ọlọ́ọ̀ba aláforíjì lọ́lọ́run ọba náà tí wọn náà bá ń fẹ́ kọ́lọ́run ọba ṣàforíjì fún ọ lórí tó ṣe kọ́lọ́ ọba ṣàmójú fún ọ tó ṣe ọ̀ọ́yá gbìyànjú kí wọn náà jálà alámójú fẹ́ntọ́ bá ṣe ń tí ọ̀dà fún ọ. kọ́lọ̀bù ojú alẹ́ máa ṣe dáadáa ọlọ́ọ̀bá ni إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا نعم أولئك هم الكافرون حقا نعم وأعتدنا للكافرين عذابا مهينا الله أبو عليك ولا إن باوا يهودي أتوان نصارى نمباوي إنه آية يهودي لا gba gbogbo àwọn ànẹ́bí gbọ́ àfi isa àti anabi muhammad làwọn gbàgbọ́ sàlárẹ̀ sàlẹ̀ gbogbo àwọn anabi àwọn gbà wọn gbọ́ dé torí anabi musa ṣùgbọ́n gbẹ́tọ́ wá lẹ́yìn rẹ̀ anabi isa àti anabi sàlárẹ̀ sàlẹ̀ àwọn gbà wọn gbọ́ àwọn nasara tí wọ́n jẹ́lẹ́sìn kírísítẹ́nì láwọn gba gbogbo àwọn anabi gbọ́ lórí anabi isa anabi muhammadu làwọn gbàgbọ́ lọ́lọ́ba wọn sọ fún wọn bíi pé iná lẹ́dínà ẹ̀fúrú nàbí láhì wọ̀rú sùlẹ̀ dájúdájú àwọn ẹni tí wọ́n se kẹfẹ́ rí sọ́lọ́ àtàwọn òjíṣẹ́ rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ pátá wọ́n yìí rí dúnà ayò fẹ́rẹ̀ kú bẹ́ẹ̀ náà láhì wọ̀rú sùlẹ̀ wọ́n fẹ́ ìpínyà wọ́n fẹ́ se ìyàtọ̀ láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ ìyẹn ní pé níbi ìgbàgbọ́ wọ́n gba àwọn òjíṣẹ́ kan gbọ́ wọn ò ní gba àwọn òjíṣẹ́ kan gbọ́. ẹ rí i pé ọlọ́run ọba nu aya ọ bẹ̀rẹ̀ pẹ̀lú pé yẹ furu nàbí láhi wà rúṣulè wọ́n sáyé gbàgbọ́ sọ́lọ́ àtàwọn òjíṣẹ́ rẹ̀ ìbá láwọn yahudi gba gbogbo àwọn anabi bọ̀ anabi musa àti anabi isa àti anabi sallallahu alayhi wa sallam wọn làwọn ò gbàgbọ́ ọlọ́ba pápọ̀ pé wọn ò gba gbogbo àwọn anabi bọ̀ torí pé òfin ọlọ́run ni pé gbogbo ẹni tọ́ba ilé lóhùn ọgbà nẹ́bì kan ṣoṣo gbọ́ ìdájọ́ rẹ̀ kaná pẹ̀lú ẹni tí ọgbà gbogbo àwọn ànẹ́bì pàtàgbọ́ òjíṣẹ́ tọ́lọ́run ọba rán tó sì dájú pé òjíṣẹ́ ni ọwá ní gbogbo wọn lèmi gbà àfẹ́lẹ́ ìstántàmọ́ntù pé ọgbà gbogbo àwọn ìyókù náà gbọ́ òjíṣẹ́ àkọ́kọ́ tọ́lọ̀wọ̀n ọba rán òun là nẹ́bì nù ìpẹ́ tọ́lọ̀wọ̀n ọba rán sáwọn ẹ̀jọ́ ànẹ́bì nù hù ni ṣùgbọ́n gbà àwọn èèyàn ànẹ́bì nù hù kọ́ tí wọ́n gba tọ́lọ̀ tí wọ́n gba ànẹ́bì nù hù gbọ́ lánẹ́bì ọlọ́ọ̀bá ni kadabat kọ́ọ̀mùnú hinil mursalin ìjọ ànẹ́bì nù hù wọ́n pe gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba nírọ́ ìbá ànẹ́bì nù hù nìkan wọ́n pè nírọ́ ọlọ́ọ̀bá ni gbogbo wọn ti pè rọ́nù nítorí ìdílé téèyàn bá lóun gba gbogbo ànábì gba àfà ànábì kan ṣoṣo lòun ọ̀gbàgbọ́ ọlọ́run ìdájọ́ rẹ̀ kíkọ́ gba gbogbo wọn náà gbọ́ náà ìlọ́lọ́wọ́ bá ń sọ bí pé iná lẹ́dínà yẹ furu nàbí láàhì wọ̀rú sùlẹ̀ dájúdájú àwọn ẹni tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ́ àtàwọn òjíṣẹ́ rẹ̀ wọ̀ ìrìdúnà ayò fẹ́rẹ̀ kú bẹ́yìn láàhì wọ̀rú sùlẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàtọ̀ wọ́n fẹ́ dá wọn sí wọ́n fẹ́ dá wọn sọ́tọ̀ọ̀tọ̀ láàrin ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ rẹ̀ àwọn ọgbà àwọn òjíṣẹ́ kan gbọ́ wọ̀yẹ̀ kò lóun àwọn ọmọ sọ pé nómìnú bíi báàdìn àwọn ọgbà àwọn ànábì kan gbọ́ wọ̀nà kúrò bíi báàdìn á sì ṣe kẹfẹ́rí sáwọn yòókù ànígbà àwọn yòókù gbọ́ àwọn ètò àwọn àgbàgbọ́ ni àwọn ànábì tiwa nù àwọn ẹlẹ́ àwọn ọgbà wọn gbọ́ wọ̀yẹ̀ lónà ayé tẹ́kìdù báyìí nà dáàlì kàṣàbíìlà eléyìí wọ́n gbá àwọn ànẹ́bì kan gbọ́ wọn ò ní gbá àwọn ànẹ́bì kan gbọ́ abadan ìdí ní tọ́lọ́ fi sọ́nù ìròyìn àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ní lánàá fọ́rẹ́ kò báyìí ahadim mi rúṣòlè àwọn ò ní ṣe yàtọ̀ láàrin ẹnì kọ̀ọ̀kan nù àwọn òjíṣẹ́ ọlọ́run à ní ṣe yàtọ̀ láàrin wọn àwọn olùmọ́ni ń tá àgbà lérò pé à ní ṣe yàtọ̀ láàrin wọn aibil iman aofil iman níbi ìgbàgbọ́ kìí ṣe níbi ipò níbi ipò àgbà àwọn kan jura wọn lọ nípò ọlọ́run ọba lọ sọ bẹ́ẹ̀ inú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn rúṣùl àwọn kan jura wọn lọ ọlọ́ba ní tílkà rúṣùlù fọ̀dọ́lá báàdọ̀ hùm àlàbà nínú mọ̀nkánlámàlá àwọn onílé àwọn tá ni o àwọn òjíṣẹ́ agbé àjùlọ fún apá kan lórí apá kan àti wọn lọ lájura wọn lọ bẹ́ẹ̀ náà nínú àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́ba ní wàlá pàdé بعض النبيين على ba'din wa atayna dawuda zabura agbe ajulo fún àwọn annabi kan ju àwọn annabi kan lọ nítorí délé àgbà ṣùgbọ́n bí títí tọ́ka sí pé a ní ṣe yàtọ̀ láàrin wọn ìyẹn ni pé níbi ìgbàgbọ́ a ní sọ pé àgbà kan gbọ́ àgbà kan gbọ́ ọlọ́mọ ọba àlekè ọlá ni àwọn ẹni tí wọ́n láwọn gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n wá ń ṣe ìyàtọ̀ láàrin gbàgbọ́ wọn lórí àwọn òjíṣẹ́ wọ́n gba àwọn òjíṣẹ́ kan gbọ́ wọn ò gba àwọn òjíṣẹ́ kan gbọ́ ọlọ́ọ̀bá nírú àwọn bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ tara wọn kí wọ́n mọ̀ lérò pé múmìnì láwọn ọlọ́ọ̀bá ní ùlá ìkà humul káfìrú na ọlọ́ọ̀bá ní àwọn ilé àwọn gan lójúlówó kẹfẹ́rí àwọn gan ni kẹfẹ́rí tó jẹ́ pé kẹfẹ́rí tí wọ́n pọ́nbélé ni kí wọ́n mọ̀ wùlẹ̀ tara wọn jẹ́ kí àwọn akúgbà apá kan bọ́ tọ́lọ́ bá tẹ̀ jẹ́ wá ń yà lórí àwọn méjì tá a gbàgbọ́ ni ìdájọ́ rẹ̀ ni pé ẹ̀ gba gbogbo wọn pátá gbọ́ torí gbogbo ànábì tọ̀ wá ń fi yẹ yín pé àwọn ànábì kan bọ́ lẹ́yìn òun àbá ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n bá ní ìwọ ni ànábì kan yìí ìbéèrè táwa mùsùlùmí àti gbà ànábì mi gbọ́nù ṣùgbọ́n gbogbo àwọn tó síwájú kò sẹ́ńtọ́ wá tó sọ pé òun là ànábì kan yìí yọ́ ma sọ fún ànẹ́bì ń bọ́ lẹ́yìn òun àwọn ànẹ́bì kan bẹ lẹ́yìn òun bá gbogbo wọn pátá fáwọn àjọ wọn nílò ànẹ́bì sallallahu alayhi wa sallam ànẹ́bì kan wá tọ́jú òun ló lọ́lá jù náà àwọn ànẹ́bì ọlọ́run ìròyìn rẹ̀ ní ìròyìn rẹ̀ ní ìròyìn rẹ̀ ní. nítorí délé ipẹ́ wa lẹ̀ gbà kan gbọ́ ẹ gbà kan gbọ́ ẹ wá máa tara olùgbàgbọ́ kan lẹ́yìn náà ọlọ́ba ni wòláyìí kan mú káfíìrún náà àwọn gan lójúlówó kẹfẹ́rí o ọlọ́ọ̀bá ni wà á àtẹ́dínà lè káfìrí ní àdáàbọ̀ mùhínà ọlọ́ọ̀bá ni dájúdájú a pèsè ìyá olùyẹpẹrẹ ni fún àwọn kẹfẹ́rí ìyà tí tẹ́ḿbẹ́lú ẹ níjọ́ gbẹ̀ndì alkiyama àti pèsè rẹ̀ lẹ̀ fáwọn kẹfẹ́rí o torí pé kí ló mú wọn mọ́ gbà ìgbéraga ló mú wọn mọ́ wọ́n rò pé tó bẹ́ẹ̀ àwọn tó bẹ́ẹ̀ ló mú wọn mọ́ torí pé ń bẹ́ẹ̀ nu tíra àwọn wọn rí ìwé tí wọ́n gbé lọ wọn rí ṣùgbọ́n wọn yarí páwọn ò ní tẹ̀lé torí eléyìí ni ọlọ́ọ̀bá fi ní ìyá tí ó yẹ pẹrẹ wọn lòún pèsè lẹ́fún wọn jọ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́ọ̀bá ọba àlekíọ́lá ọwọ́ afàlàákà àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yìn yàtọ̀ sáwọn kẹfẹ́rí o tí wọ́n ṣe òpin ìyàtọ̀ láàrin àwọn ànẹ́bí ọlọ́pàá àwọn gba àwọn kan ولم يفرقوا بين أحد منهم أولئك نعم أولئك سوف يؤتيهم أجورهم نعم وكان الله غفورا رحيما قال أبو عليك ولاني والذين آمنوا بالله ورسله ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo àtàwọn òjíṣẹ́ rẹ̀ pátá wọ́lẹ́mí fẹ́rẹ̀ kó bẹ́ẹ̀ ní ahadin minhu wọn ò sì ṣe yàtọ̀ láàrin àwọn òjíṣẹ́ rẹ̀ níbi ìgbàgbọ́ tí wọ́n mọ láwọn ọgbà kan gbọ́ àwọn ọgbà kan gbọ́ ìdí ní sọ́fíṣẹ́ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ní ẹnìkan lẹ̀ wọn ọgbà gbọ́ sọ́ba ilé ti wí bẹ́ẹ̀ islam rẹ̀ náà ti dànù nù ìpẹ́nu àwọn òjíṣẹ́ tó fẹsẹ̀ rìn lẹ́pọ̀ òjíṣẹ́ ni la gbogbo wọn pátá la gbọ́dọ̀ gbàgbọ́ pa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni gbogbo wọn la gbọ́dọ̀ pọ̀nlé

àṣìṣe tí wọ́n ti lè ṣe síwájú tàbí tó ń ti pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n wọ́n kó sínú àṣìṣe ọlọ́run ọba ní dájúdájú òun ọlọ́run ọba gan fúran ọba aláforíjì lòun rahiman ọba olùkẹ́sì lòun pẹ̀lú tọ́ba dárí di ẹrú rẹ̀ yóò sì tún kẹ́ ọlọ́run ọba ọba àlékè ọlá lèun nítorí ìdí eléyìí eléyìí fi yẹn wá pé mùsùlùmí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba lọ́ọ́ gbàgbọ́ ṣùgbọ́n tàwa la ní ọ̀tẹ̀lẹ́ nù wọn ọ̀nà lànàbí tààrà sí ọ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbàgbà ànàbí ọlọ́ọ̀bá wa ti ń jẹ́ musa ti ń jẹ́ isa ànàbí ọlọ́ọ̀bá wa ti ń jẹ́ dawud ànàbí ọlọ́ọ̀bá wa ti ń jẹ́ suleiman àti gbogbo ẹ ọgbà wọn fún alukurani fún wa nírò ọ̀pọ̀ wọn àwọn ẹ̀ta sì mà á gbà pé ọlọ́ọ̀bá láwọn ànàbí tọ́ pọ̀ tọ́rọ ọlọ́ọ̀bá ni mínú ma kọ́ sọ́sọ́nà àríkọ̀ mínú ma lamnaksus àríkọ̀ náà àwọn ànàbí ọlọ́ àwọn tá àròyìn wọn fún ọ wà àwọn táàsì ròyìn wọn fún ọwà ìrẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam nítorí dé àgbà pé wọn wà ṣùgbọ́n àwọn ìta bá mọ́ wọn pẹ̀lú ọkọ̀ wọn á gbá wọn gbọ́ pẹ̀lú àwọn ọkọ̀ wọn pé ànẹ́bí káwá ti ń jẹ́ báyìí ànẹ́bí káwá ti ń jẹ́ báyìí àti gbàgbọ́ olódodo kọ́lọ̀bọ̀ sàmọ̀nà wa inṣàlá àádùn báyìí tọ́lọ̀ bàbá sọ àjọ lálọ́ á wọ́n láwùtà àdàm àbárí bẹ̀rẹ̀ kẹta bí méjì ṣáàlá ah, wọn gbà fíṣẹ́ bí lèla onílàlá close rẹ̀ ṣáàlá nípa project tàwọn ọmọ òrukàtà ní àtọ̀rọ̀ fíṣẹ́ bí lèla lórí rẹ̀ náà bismillah wa Eh. kìí ṣe pé lẹ́yìn àṣùbá wọ́n máa pẹ́ ní adgaru sọba walmasa adgaru sọba àwọn ìrántí ọlọ́ntà àmà ṣe láàárọ̀ àárọ̀ sí bẹ̀rẹ̀ látìgbà tí alfajari bá ti yọ kọ́dà kan tẹ́ pé bọ́yá aládùúgbò akátó kí àṣùbá lásìgbà tí alifajari bá ti yọ àárọ̀ ti bẹ̀rẹ̀ nù èyí tó súnmọ́ léde lárúbáwá kárù sọ̀bà ọ̀nà ni pé kó tó dásì kò yálẹ̀ tànù kóòrùn tó yọ torí pé tí òòrùn bá ti yọ léde lárúbáwá wọ́n máa pè ní duha àsìkò yálẹ̀ tànù tọ́ba tó súnmọ́ débi pé òòrùn ti bẹ̀rẹ̀ sí ta ìníjẹ́ zahira tó gbogbo ẹ̀ ló lásìkò tó ńgbà tí ń jẹ́ pé àwọn àṣóbì ní tó fi dáa zùkẹ́ yóò gbìyànjú àti ṣe kóòrùn tó yọ láàrọ̀ kìí ṣe dandan pé gbàrà tí wọ́n bá kírun àṣùbátà mo rò pé wọ́n láwọ̀ aláàlá náà àríkùn sẹ́lẹ̀m. Thank you òun Thank you wọ́n bẹ̀rẹ̀ nípa ààwẹ̀ nípa irú àwọn ìlú tó jẹ́ pé bọ́yá tí òun bá yọ àbí tí alfajari bá yọ ìmọ̀ tó ọ̀bẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ pé mọ̀ tó aago mẹ́wàá alẹ́ kí òun ó tó wọ̀ se ó dìgbà aago mẹ́wàá alẹ́ bá ṣe kó di pé wọ́n lè sínú ni àbí wọ́n lè sínú kó tó di pé òrùn wọ́ lọ́dọ̀ wọn là ìgbà tó òrùn bá máa wọ̀ náà ni wọ́n sínú kọ́dà tàwọn eléyìí tó sọ pẹ́rẹ́ àwọn àkọ́wà tó jẹ́ pé àwẹ̀ máa bọ́ sásìkò tó jẹ́ pé day time wọn yẹn ni pé láàrin ìgbà tá alifajari yọ àbí lálẹ́ sásìkò tá alifajari ó fi yọ ìgbà mi kì í ju àwà mẹ́ta lọ àbáwà mẹ́rin tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n gbà wẹ̀ twenty one hours nu ntọ́jú ọ̀nà yẹn lórí wọn nù torí pọ́lọ́ ọba ni ọ̀kúlù wá ṣọ́rọ̀bù àti àyẹ̀tà bá yẹn alákùnmù lxaitul abiyadu min alxaitul aswadi min alfajir nítorí ìdílé wọn gbà wẹ̀ twenty one hours and reverse is the case the same some of the inú àwọn irú àwọn ìlú báyìí ń gbà mí ìmọ̀ yí padà tọ́jẹ́ pé òru wọn ni ó di kí ni o ní ó di twenty one hours ọ̀sán wọn ní ó di four hours àwẹ́ four hours náà wọ́n gbà àwẹ́ four hours náà wọ́n gbà so tàsìkò tí wọ́n gbà àwẹ́ four hours wọ́n lè mọ́ ní problem torí pé ọ̀nkàlùkù ó lè gbélé òun bẹ́ẹ̀ tó bá jẹ́ twenty one hours ńkọ́ àbí more than 21 hours àwọn olùmọ́ni ẹni tí ọba lè gbà nù wọn ọ̀ràn àyàn kọjá kọ́ gbà tó bá jẹ́ pé ó lè gbà ó lè withstand rẹ̀ ọ̀ràn àyàn lọ́jẹ́ yọ̀gbà twenty torí tọ́lọ̀ ọba ṣe lọ́ràn àyàn ṣùgbọ́n tó bá jẹ́ pé kò ní lè gbà health wise kì í sí pé kò ní lè gbà pé mi ò ráyè ah, health wise pé kò lè gbà àwọn olùmọ́nirú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ gbèsè fún dìgbà tó bá jẹ́ pé àsìkò wọn ó change sásìkò tó lè gbà rẹ̀ yóò wà nú àwọn ẹni tó jẹ́ pé ashabul adar àwọn ẹni tí wọ́n ní ìdíwọ́ tí wọn fi lè gbà àwẹ́ nù ramadan bẹ́ẹ̀ tí ó gbádùn bẹ́ẹ̀ tí ààrẹ ṣe débi pé kò ní lè gbà àwẹ̀ ìtí sẹ́ríà ni pé fàyẹ́dẹ́tùmí ayámin ọ̀hàn kọ́ máa gbà àwẹ̀ nígbà mi irun tí ó sèlú eléyìí lópin ìgbà tó bá fi lè jẹ́ pé wọ́n ní táìmù pé òòrùn wọ̀ òòrùn yọ ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pé wọn ò ní kọ́ ráàrùn tó jẹ́ pé wọ́n ṣe six months lọ́sàn six months lóòrù six months àsìkò tí wọ́n wà tó jẹ́ pé ọ̀sán ni wọ́n wà throughout allahu akbar ọlọ́ọ̀bá sọ nínú alukọ̀rọ̀ ánì pé tọ́wá wo òun ọlọ́run tọ́lọ́run bàbá ní kẹ́ ẹ máa bẹ́nu ọ̀sán sẹ́rìmọ̀dán ìlàyọ̀mí kìyàmà títí dìjọ́ ọ̀gbẹ̀dẹ̀ àkìyàmà ta ló tó kó mòrù wá fún yín òru tẹ́ ti sèmi tẹ́sùkúnú rẹ̀ fi ta ló tó kó mòrù wá tọ́ba sì wo òun ọlọ́run tọ́ba ní kẹ́ ẹ máa bẹ nínú òru sẹ́rìmọ̀dán ìlàyọ̀mí kìyàmà títí dìjọ́ ọ̀gbẹ̀dẹ̀ àkìyàmà ta ló tó kọ́ mọ́sàn wá fún yín tẹ́ ti máa sẹ̀mí àṣẹ́nù kẹrẹ̀ ló ní ká máa lọ́sàn ká máa lóòrù ṣùgbọ́n ká lè mọ̀ pọ́lọ̀ wọn bá lè ṣe ló jẹ́ ká ibìkan wà nínú ayé ń bí táàtì mọ́ pé wọ́n ń ṣèṣẹ̀ níbẹ̀ àwọn tí wọ́n ṣe six months lọ́sàn six months lóòrù ẹ̀ ṣàmọ́kọ́ wá ìdí tọ́ba jẹ́ fọ́ba wọ́ọ́lọ́ ọba ní kí wọ́n ṣe the whole year so irú àwọn bẹ́ẹ̀ bó wọn ṣe gbà wẹ̀ sọ̀wáhùn lásìkò wọn wà six months tọ̀sán ìní Ramadan bá wọn àbí six months tòru ìní ramadana bá wọn àwọn olùmọ́nirú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lo táìmù the nearest country tí wọ́n táwọn lo àsìkò tó rùn yọ tó rùn wọ̀ èyí tó súnmọ́ wọn jù inú àwọn àsìkò tó rùn yọ tó rùn wọ̀ inú àwọn ìlú jẹ́ pé nílùú òòrùn yọ òòrùn wọ̀ táìmù wọn wọ́n mọ̀ fi ṣiṣẹ́ báyìí aago mo rò pé eléyìí ti lẹ́rìí anabi ń gbáta anabi ń ròyìn dajjal antichrist anabi sallallahu alayhi wa sallam ni kò sí fitina ka tó tó fitina dajjal kọlọ bọ sọ wa bẹ kọlọ bọ dáàbò rẹ bọ so inú fitina rẹ anabi sallallahu alayhi wa sallam ni àsìkò díẹ̀ ni olóòláyé ṣùgbọ́njọ́ àkọ́kọ́ rẹ̀ kasana bí ọdún kan ni in our own calculation time ka three sixty five or sixty six days yìí bẹ́ẹ̀ níjọ́ kan ìjọ àkọ́kọ́ rẹ̀ ìjọ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bí oṣù kan ni ìjọ ẹlẹ́ẹ̀kẹta bí ọ̀sẹ̀ kan anabi ni wọba kíyẹtu ayami yìí ka ayami kù àwọn ọjọ́ yòókù tó kù nù sẹ̀mí rẹ̀ nínú tí dùjá ló ṣe bí àwọn ọjọ́ yòókù bí àwọn déèsì yìí náà ní tọ́jú pé twenty four hours lẹ́nu lò. five anabi sallallahu alayhi wa sallam ńgbà tá nàbí ni ọjọ́ rẹ̀ àkọ́kọ́ bí ọdún kan ni ìtọ́kọ́ bá àwọn ni pé táwọn sàábà ẹ̀sìn lọ́ wọn láàmù wọ́n ní ìjọba ní bí ọdún kan bọ́yá ń tọ́jẹ̀ lọ́mọ rò pé ah bó láti aṣọ oúnjẹ sí ìdá àwọn sàábà kọ́ bẹ̀ ni pé wọ́n kẹfà sàlá àyà rọ̀sùlọ́lá àbí ànẹ́bí ọlọ́ bó láti mọ̀ kírun bó láti mọ̀ séjọ́ kan yìí omi ni pé ìrún wákàtí márùn láàkí láàrin ọdún kan annabi ni láà tukadiru na láha takdira auka makon sallallahu alaihi wasallam annabi ni no ẹ ma géèjì rẹ ni ẹ ma wo time bí basiko wọlé a ma kírun o ti yẹ kó tó nìsín iṣẹ́ wo mọ́ ma ṣe between zuhur sí asir iṣẹ́ wo mọ́ ma ṣe between asir sí magrib annabi ni lẹ́fì ma time rẹ̀ gbàdá sọ̀rọ̀ gbà náà kò sáà gbó ọsún mọ́ pé ń gbà dùjá lọ́wọ́ agbó ti wà àríwẹ́kọ̀ so ìdábì sí tẹkọ̀dérù nù so làwọn olùmọ́ni the same thing pẹ̀lú àwọn tó jẹ́ pé àsìkò wọn kò sọ́sàn kò sóòrù throughout ọ̀sán wọn wà for six months so wọ́n mọ̀ lo timing tẹkọ̀dérù àwọn tó súnmọ́ wọn jù the nearest country àbí the nearest community síbi tí wọ́n wà aago mélòó wọn máa sínú àgọ́ náà làwọn náà máa sínú by time aago mélòó wọ́n máa bẹ̀rẹ̀ sàárì ní sàárì wọ́n máa parí ilẹ̀ àwọn náà máa lò bẹ́ẹ̀ wọ́n sì gbàwé oṣù ramadan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹn tó rìnrìn àjò ńgbà mo gbéra ń bì báyà sì kò sàárì mo gbéra ṣùgbọ́n mo rìnrìn àjò lọ́ọ̀bì kátó jẹ́ pé ńgbà mo débẹ̀ táìmù tí wọn ọ̀bá ti wà mu kò sí ní tó le ibi mo bá dé táìmù tí wọn náà ni mo fi ṣiṣẹ́ mo rò pé táìmù wọn màá máa fi ṣiṣẹ́ torí pa àwùjọ mùsùlùmí lọ wà àwùjọ àwọn ẹni tó wà náà lọ́mọ bá ṣiṣẹ́ lápèjúwe whatever may be the calculation bóyá nìsín gbé mi kó eh, mi agbèrè aláàgọ mẹ́jọ àárọ̀ country tí mo ń lọ bóyá five to six hours journey ni sẹ́wọ́n pé láti aago mẹ́jọ àbáago méje sí six hours níbi tẹ́mi ti kú àsìkò sínú ètò ṣùgbọ́n gbà mo débẹ̀ mo bá pẹ́ kọ́ láwọn tí ń kí tàràwí ń tùnú náà ni àwẹ́ ń parí nù ó sì kà máa wẹ̀ alábúrúlélàí mo rò pé torí àgbò ṣe bá wọn náà lólo and the same thing reverse is the case tọ́ ọ bá débẹ̀ wọ́n kò dédé bí asiri ní lọ́dọ̀ ṣe ń gbà wọ́n dé bí àwọn tẹ́tẹ̀ kí so all adapting tó wà ń iná lọ́mọ bá ń so torí pé islam ọ̀fẹ́ kí wọ́n dé bẹ̀ wá yàtọ̀ mo rò kọ̀fẹ́ kí wọ́n wà láwùjọ kọ̀ wá yàtọ̀ sọ pé bóòlù ti a ṣe bẹ̀tí tó súnmọ́ jù náà ni pé àtàìmù wọn náà lọ́mọ lù bó bá ṣe bára wọn bó bá wà favourable or otherwise ìbáàdà náà ni mo rò pé wàláwù tá a la àlọ́. bí báwo. ẹn ah, tí ń travel tẹ́lẹ̀ náà ọ wà optional kọ gbáwẹ̀ kìí sọ̀rọ̀ àyàn mo rò pé ẹn tó wà lórí ìrìn àjò ààwẹ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀ náà kìí sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n tá à ń sọ ni pé tọ́ba wa gbá àwẹ̀ ọ̀hún bóun ó ṣe complete àwẹ̀ rẹ̀ tọ́ba jẹ́ pé láti ilẹ̀ náà kọ gba àwẹ̀ well mi ò ní gba àwẹ̀ torí mo fẹ́ two three hours ni yóò country team lọ ó tọ́ba wo lè mọ̀ gba àwẹ̀ ṣùgbọ́n táwọn olùmọ́kọ̀ sọ pé bí ọ gba àwẹ̀ gan ìmáàmù ṣáfì yìí ni ọ̀ wá ní wọ́n ni yúftúrù síran wọ́n ní ìdíwọ́ tó fi ní gbáwẹ̀ lọ jẹun rẹ ní kọ́rùn mọ́ jẹun gbangba torí pé èèyàn mélòó lọ́fẹ́ mọ̀ pé wèé sàrà lù gẹ́gẹ́ tí ààrẹ ṣe débi pé kò lè gbàwẹ̀ ni àwọn olùmọ́ni kọ́ mọ̀ mọ̀ jẹun gbangba gẹ́gẹ́ bí obìnrin tó wà ní píríọ̀dì rẹ̀ tó jẹ́ pé kò ní gbáwẹ̀ kó máa torí pé wọn ọgbà yọ àgbé kókò ọkà sáàrin ta àwọn kékeré àwọn rò pé ah mama kí ní ò tẹ́ Ko kó sí ara rẹ̀ kọ́ jẹun torí pé kọ́ ọpọ́n oṣù lé kọ́ respect oṣù kúrò náà sí dáàbò bóra rẹ̀ mi tó hùmà torí pé à ń pè ní sẹ́dù dẹ̀rí à in tí ó máa wọn èèyàn máa rúru kúrò sí ọ kọ́ dínà rẹ̀ ẹ̀rẹ́ lé tàṣẹ rù ká wo bí ẹni rí àti kì ibi wọn ti sọ ní síbẹ̀ tó ti mọ̀ sọ pé àmọ́ ẹ̀mí travel àìmọ̀lẹ́mí àyìn gbádùn ni kò sẹ́ńtì kọ́lọ̀ bọ́ sàmọ̀nà wa wọ́n láwọ̀ tààlà àlẹ̀ náà náà kò sí tó burú ìgbẹ́tọ̀ fẹ́ bọ́dà ni wọ́n bá ti bọ́ sínú àwọn ilé bọ̀ sí pé àwọn wà well tó bá possible o àkọ́kọ́ ni gbogbo ẹni tó yẹ ká mọ̀ ni pé ààwẹ̀ lórí ẹni tọ́jú nírin àjò ìsìláàmù sẹ̀ sì dẹ̀kùn fún náà automatically bó tilẹ̀ jẹ́ pé ó lè fẹ́ gbà torí pé àwọn ẹ̀yẹ àwọn olùmọ̀ ṣe àpẹnu pé èwo ló fi dáa jù kọ́ gbá ni hazim òun ní bó ṣe gbà àwẹ̀ gan kò láwẹ̀ pọ́lọ́ba ni òtún àwọn lọ gbà àwẹ̀ ṣùgbọ́n ó lè díẹ̀ torí pé ń bọ̀ ọlọ́ọ̀sọ gbogbo ọlọ́ba ni wọ́n ń tàn súnmú khairu lakum kẹgbà ó fi lóore jù fún yín fún sí bọ́ọ̀lọ́ fẹ́ tó jọ nírìn àjò bọ́ọ̀lọ́ba ni sùnmọ́ kẹgbà ó fi lóore jù fún yín torí pé in tó ṣe lójú ọdún ó sàn ju tọ́lọ́ máa san ní gbèsè lọ a ò lè fi wéra wọn sùnmọ́ ẹni tó bá dúró bí kẹpẹ́ jẹ́mi ọkọ sínú kí condition ibi tó wà ní ìsìn àsìkò sínú tí wọ́n ti tó ordinarily tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ gbà kọjá tí wọ́n ó sì lọ gbọ́dọ̀ sínú ni kì í ṣe pé ọ gbọ́dọ̀ dé destination rẹ tó ń lọ adúlá dis ababa on transit for example àsìkò sínú wọn ti tó ìní sọ pé ibi tẹ́mi ń lọ ibi tó wà ní ìsìn ló ṣe kókó sẹ́ni ìsìn àsìkò sínú tó ó sínú náà ni mo rò in fact àwọn olùmọ́ni ọjẹun ọjẹun ọjẹdẹbínú ọjẹdẹbínú àwẹ ti parí torí dánàbí wínú sallallahu alayhi wa sallam wọ́n ni ìdá akubala lẹ́lu min hauna wa adbara naharu min hauna fakad aftara sa'im tálẹ́bà ti gbà bí iyọ tó ọ̀sán gbà bí padà aláwẹ̀ ti parí àwẹ̀ àwẹ̀ ti parí ìtókù ọ̀nkànfẹ̀ bí para rẹ̀ ni ọ̀làdáwẹ̀ ti parí náà